الحمد لله الذي أرسل محمدا رحمة للعالمين والصلاة والسلام عليه وعلى آله وصحاباته وزوجاته والتابعين له بالإحسان إلى يوم الدين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ọba allah ọba alágbára ọba tọ́nà òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam ọ̀ràn sí gbogbo àgbáńlá ayé kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú àti olùkọ́ṣe nínú gbogbo àwọn ọ̀rọ̀ ògbésí ayé wa ìkẹ́ ọlọ́run kó máa bá nẹ́bí náà àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànábì dọjọ́ alkiyama muhammadu rasulullah rahmatun lil alamin òjísọ́lá muhammadu sallallahu alaihi wasallam ìkẹrẹ ọlọ́run bá fi ṣe fáyé ọlọ́run fẹ́ ṣàánú ayé ọwọ́ arán òjísọ́lá muhammadu sallallahu alaihi wasallam wá kálíbà kú nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ضروريات رسالة المصطفى صلى الله عليه وسلم لأن العالم لأن الدنيا كانت مملوءة بالضلال gbogbo ayé pátápátá wà nínú òkùnkùn a wà nínú àìmọ̀kan a wà nínú gbogbo tí ọ̀dà tọ́lọ̀ ní káyé ká má ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé ń ṣe kó tó di pé òdìsílá Muhammad sallallahu alaihi wa sallam dé ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an. huwa alladhi ba'atha fil ummiyina ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ويعلمهم huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum ọlọ́run bá ní èmi ni mo rán òjísọ́lá muhammad mo yọ mo yọ kó láàrin àwọn lárúbáwá àwọn tí wọ́n mọ̀ ọkọ̀ tí wọ́n mọ̀ ọ́kà ọlọ́run bá ní mo rán muhammad sí ayé minhum nínú ara wọn náà mo ti mú yatlu alayhim ayatihi kó lè máa ka àmì mi ọlọ́run bá fún wọn wa yuzakkihim kó sì lè máa fọ̀ wọ́n mọ́ kún bí àwọn àwàtí ọ̀dà wa yu'allimuhumul kitaba wal hikma kó sì máa kọ́ wọn ní alukur'an àti ọgbọ́n tó wà ní alukur'an náà àti hadith ojúsọ́lá muhammad sallallahu alayhi wasallam sallam wáyé min qabli la fi dalali mubin ó sì jẹ́ awon eniyan tele ènìyàn tẹ́lẹ̀ o to dé won wa ninu òkùnkùn wọ́n wà nínú anù irú àwọn anù wo ní bẹ kánábí tó dé anù ẹbọ òṣà ń bẹ lùmọ́kà tí wọ́n ń sìn bí ẹrù òṣà kúnnù káàbà kẹ́kẹ́ ni káàbà tá nábì ibrahim tó mọ fúnra rẹ̀ tí ń sin sin ọlọ́run ọba nìkan bẹ̀ lọ di òun náà ni anu àyèmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò mẹni tí ń jí ọlọ́run nínú àwọn tó jẹ́ àwọn òkùnkùn tó wà nílùú mẹ́kàkà nábì tó dé òní kọ́tùnú nafs wọn a máa para wọn ní tí ò tó jà wọn sì para Ausa àti Khazraj wọn jà ní tó lé ní ọgọ́rùn-ún ọdún lédè ọ̀rọ̀ kínkínní nígbà nábì dé ọlọ́run mú gbogbo yẹn kó lẹ̀ òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam kó tó dé ọtí gbajúmọ̀ wọn a máa mutí àmútọ̀ ara ọlọ́run bá fa nábì sànú ayé àwa kò nídìí ọtí gbogbo àtàtó kú mbẹ náà ọlọmọsá lé wa kú mbẹ ẹsìn náà ọgbà yìí lásìkò kó oníṣẹlá muhammadu tó dé kánábì tó dé sí ayé kó tó gbé sẹfà nábì wọn mọ sìnásìn kankan kálukú wọn mọ ṣàgbèrè láàrin ìlú wọn mọ bẹbí jẹ wọn mọ bàrà jẹ ọlọ́run ọba arán òjísọ́lá muhammad sallallahu alaihi wasallam kọ́ mọ́ jẹ́ rahmatan lil alamin wa ma arsalnaka illa rahmatan lil alamin ọlọ́run ọba ọ̀rán anabi wọ́sáyé àfikọ́ jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ọlọ́run ọba tún bá wá sọ̀rọ̀ náà lọ لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم لقد جاءكم رسول من أنفسكم اللهم باني ni النبي وابانيو النبي جواب باني mini àwọn fúsìkùm látara ara yín náà ni ànábìyẹ sàlìjànú bẹ́ẹ̀ ni kìí sẹ́mọ̀lá ayé ká èèyàn bí yín náà ni mo yọ jáde láàrin ara yín kẹ́lẹ́ bá máa tẹ̀lé kọ́ máa jẹ́ àwòkọ́ṣe fún yín mini àwọn fúsìkùm ní azizun ní aléhìmá anitun gbogbo nǹkan tí wọ́n máa kónira bá yín pátápátá yín máa wúwo lẹ́mí ànábì ni ànábì ò fẹ́ kí nira ó bẹ́ẹ̀ ni kankan ní gbogbo àlùmọ́ harisun aleikum bil mu'minina rahufur rahim ẹni tá a wí yìí máa sojú kòkòrò pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo báwo ni ó ṣe dáa fún wọn báwo ni wọ́n ṣe ní wọná báwo ni wọ́n ṣe lu ayé dáadáa aláàánú wàlà nábì Raufun Rahim ẹni tí máa ń sànú àwọn èèyàn ni eléyìí inú jẹ́ àmọ̀ pé ọlọ́run bá ṣe ànábì ní ìkẹ́ àti àánú fún gbogbo ayé hasanallahu khalqahu wa khulqa ọlọ́run ọba máa ma ọ sànú ànábì ọlọ́run dá ìdẹ́dá rẹ̀ ọlọ́run dá dáadáa ọlọ́run tún dá ìwà rẹ̀ ọlọ́run dá dáadáa méjèèjì ló dáa àwọn àlùfẹ́sìn gbà wọ́n ròyìn ànábì wọ́n ní kánà ahsana wajhan wọ́n ní ànábì ló dáa jù ní ojú tàbá ń wòyàn ní fọ́tò ojú báyìí lẹ́sàbí tọ́wé lè báyìí ànábì ọ̀gá nàndò wàlẹ̀ abil kọ́sírì ànábì sùkúrú rẹ̀ bẹ́tẹ̀ lẹ́yìn inú káfí wọn ni tàbí ẹ bá ba ànábì lọ́wọ́ ọwọ́ ànábì ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ lẹ́sàbí abuyadul amhak wọn ni ànábì funfun ní funfun tí máa ti máa rìn àlà ṣáàrùhù lẹ́sàbí jáàdì wọn ni ànábì sallallahu alaihi wasallam irun orí rẹ̀ ọ̀tà kókó kọ́ wá dì mọ́ra wọn kọ́ mọ́ sèéyà wala bí sábtì wọn ni ọlọ́wọ́n bá dà ànábì débi pé irun rẹ̀ kò tún wá jẹrun tí máa ń jábọ́ lẹ̀ tí wọ́n máa fọ́nká tí wọ́n máa jábọ́ ọlọ́run dáadáa láàbí jẹ́sí mi wala bí nàhílì ọba dá nẹ́bí sallallahu alaihi wasallam kò sọ́nà rabata tí wọ́n máa bọ̀ táwọn pé sójú ọ̀nà ó sì gbẹni tí ń bọ̀ yìí báyìí wọlé àbínà hìlì ànábì òṣìṣẹ́ nàndà tó dé pé eré ni ó gbé dúó ni ọmọ wa lọ báyìí ọlọ́run nẹ́bí dáadáa òjísọ́lá muhammad satawi wọ́n ní kánà kẹsìrọ̀ lihiyati ọlọ́run nẹ́bí ànábì nírùngbà dáadáa ànábì nínú ọ̀ṣọ́ àfáà eléyìí ọ̀ṣọ́ muhammad sallallahu alayhi wa sallam wọn ní wàrà ayatuhu atyabu minal miski wal anbari tàbá ní ká wá gbóòórùn ara nàbì òórùn ara rẹ̀ láì lo perfume láì lo lọ́fíńdà wọn ní ó dùn ju alimisiki lọ ó sì dùn ju anbari lọ àwọn tùrọ̀rí méjèèjì ló dùn jù lásìkò àwọn Lárúbáwá wọn ní òórùn tó lọ́n dámà nàbì la tó jẹ́ ó dọ̀ ti tara wa ma hiya akhlaquhu sallallahu alayhi wa sallam àwọn àwọn ní ìwà nábì ní àwọn àgbà tó jẹ́ pé asana allahu alayhi fil qur'an ọlọ́run dídí ròyìn nábì náà qur'an ni ọlọ́run bá ń sọ náà qur'an qala Allahu ta'ala wa innaka la'ala khuluqin azim ọlọ́run bá ní ah ní gbogbo ẹni tí mo dá láyé ìwọ ni wàrẹ́ dájú ìwọ ni wàrẹ́ dájú ọlọ́run لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة ọlọ́run bá ní mo gbé ànábì kalẹ̀ fún yín kó máa jẹ́ àwòkọ́ṣe dáadáa liman kana yarju Allaha wal yawmal akhira fẹ́ni tó bá mọ̀ pé òun pàdé ọlọ́njọ́ kan òun sì dúnjọ́ àlùkìyàmọ̀ wájú ọlọ́run ọba wa dhakara Allaha kathira àtẹnití ìbáraẹnìtì ọlọ́run ọba òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá dáadáa kó lè bá jẹ́ àwòkọ́ṣe fún wa ni lànàbí fi sọ pé adabani rabbi fa ahsana ta'dibi ọlọ́run ọba kọ́ mi lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tọ́lọ́run sì kọ́ mi ẹ̀kọ́ náà ló dáa jù ànábì tó ń sọ láàyè mo ní bu'istu li utammima salihal akhlaq wọ́n gbé mi dìde kí n lè pé gbogbo àwọn àwà dáadáa gbogbo ìwà tẹ́ bá fẹ́ wù láyé ẹ sá béèrè lọ́wọ́ àwọn èèyàn pé bó lànàbì ṣe wù wá ànábì ni wọ́n gbé mi dìde kí n lè máa wo gbogbo àwọn àwà dáadáa anabi yóò sin lọ yóò kírun lásìkò anabi yóò kírun yóò dìde lóru òjíṣẹ́ yìí aisha ó ní òjíṣẹ́ muhammad jẹ́ kàn lé anabi dìde anabi yẹn náfìlà fa ata tatafa tara kọ̀dàmà títí tí gìgísẹ̀ anabi tó fi wá ọwá wú ọwá dáná jẹ. ẹ faqalati aisha yàwó aisha wa ni lima tasna àdá kí ló dé tó ń ṣe eléyìí ọkọ̀dé gáfàrà Allahu laka ma taqaddama min dhanbika ma ta'akhkhar ọlọ́run ti fèrè dìyàn gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tó ṣẹ̀ síwájú àtẹ̀yìn tó padà sí ọlọ́run ti fèrè dìyàn kí ló wá dé tí wàhálà ìjọsìn wá pọ̀ tó báyìí anábì ní ìyá Aisha ìwọ Aisha afala akunu abdan shakura ṣé ìwà ni máa dúpẹ́ ni ṣé ìní máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run bá ṣàforíjì fún mi ni ní gbogbo wàhálà tí anabi yọ sí tó bá kírun tán láàárọ̀ tó bá fẹ́ sùn lálẹ́ anabi kò sígbà tá anabi yẹ sàdúà anabi eh, sallallahu alayhi wa sallam kò sígbà tí èsè ìjọsìn fún ọlọ́run ọba òjísàlá muhammad sallallahu alayhi wa sallam anabi pàtàkì irun púpọ̀ anabi ni ju'ilat qurratu ayni fi salah anabi ni wọ́n ní kí eh, ọlọ́run dá mi lẹ́dàá kọjá pé mo fẹ́ràn kí sá máa kírun ìtútù ojú mi níbi irun lọ́wọ́ gbogbo tí bá ń sinmi tí má ti dírun ara mi ti yá ọlọ́run dá anabi bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ìta fi kọ́ṣẹ́ anabi ni ká máa kírun lásìkò anabi ń gbà wọ́n ní ta anabi bá jòkó lẹ̀ bá jòkó ní bá tó anabi ni yá Bilal arihina bis salah Bilal dìde ọ̀yá kírun ọ̀yá ọ̀yá pèrún pèrún pèrún fún àwọn ọjà kírun pèrún kò já kírun wọ́n ní kọ́dà bá nàbí bá ń bá wa sọ̀rọ̀ àwọn sọ̀hábà wọn ni àmọ́ bá nàbí sọ̀rọ̀ bá sọ̀kòrò bá tó wọn ni ihmar eh, eh, àyìnà ojú ànábì yọba pọ́n ànábì àni ọ̀yá ìjà kírun ìjà kírun ìjà kírun jàmá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ alóòní àkírun mọ́ àwọn alálùfà àkírun ọ̀pọ̀lọpọ̀ wa àkírun mọ́ ẹlòmíì ti kí ó débi pé olóhùn òkírun mọ́ ẹlòmíì olóhùn ṣe ìbáàdà débi pé òun òkírun mọ́ ẹlòmíì olóhùn ti di súfì olóhùn òkírun mọ́ ẹ bá ń kírun máa fi ń ṣe ẹyẹ ni a ní ẹyìn ń kírun akímẹsọ látàlẹ dìkìrí ọlọ́ni kẹ máa kírun kẹlẹ bá a máa rántí òun àwa sì tẹ́lẹ̀ tí ọlọ́run kí la fẹ́ kírun fún ma àpàdà sí ibúlódé ba ẹ máa bá a bẹ̀ lọ́run ni. wọ́n ní òjísàlá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn dùn ládé bíi pé nígbà táwọn kèfèrí wọ́n pe ànábì wọ́n nira ànábì wàhálà yìí pọ̀ ọlọ́nìkan ni ẹjá sìn ọlọ́nìkan ni ẹjá sìn ọ̀dà ayé táwọn ṣe ni pé èyí tó fi ní tú àwọn èèyàn kálẹ́yìn wa jájọ́ máa ń ṣèjọsìn táwa bá ṣe táwa jọ ṣe tiwa ká tún lọ bí tiẹ̀ náà ká tún jọ ṣe ti tiẹ̀ náà ká jọ máa ṣe nípasípàrọ̀ síra wọn ah anabi ni ọlọ́run ò ní jẹ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ láíláí ọlọ́run wa ránṣẹ́ jìbìrì lùsà anabi sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún anabi qala Allahu ta'ala kul ya ayyuhal kafirun ọlọ́run ni gbogbo ẹ̀yin gẹ̀fẹ̀rí sọ fún gbogbo àwọn gẹ̀fẹ̀rí pé ẹ̀yin gẹ̀fẹ̀rí maka la a'budu ma ta'budun ìtẹ́nsìn èmi ò ní sìn wala antum a'abiduna ma a'budu ìtẹ́nsìn èmi náà ní sìn wala ana a'abidu ma a'badtum èmi náà ní sìn tẹ́nsìn wala antum a'abiduna ma a'budu bẹ́ẹ̀ lẹ́yìn náà ní sìn tẹ́mi náà sìn lakum dinukum waliya din ẹ̀sìn tí kọ́ máa jẹ́ tí tèmi náà kọ́ máa jẹ́ tèmi jàmá mùsùlùmí kí ni mùsùlùmí ń wá lọ bí awó kí ni mùsùlùmí ń wá lọ bí ọ̀dọ̀ àwọn bàbá ẹlẹ́bọ kí ni mùsùlùmí ń wá lọ́dọ̀ àwọn bàbá tó ń bẹ ní inú ìgbàlẹ̀ kí ni mùsùlùmí ń wá lọ chọ́ọ̀chì ẹ̀sìn ti kálukú lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn ti tiẹ̀ kó má jẹ́ tiẹ̀ ẹ̀sìn tèmi kó má jẹ́ tèmi ànábì ànábì yanjú ẹ̀ ẹni abátúnbá gbogbo àwọn nǹkan aburú abẹ́ bọ́ọ̀lẹ̀ yorùbá lọ́wọ́ ẹ̀ tó lóun tó ń sin lọ́wọ́n ọba tí ń kírun ee àyà yìí yé wa pé kò sí lára wa ọlọ́mọṣà tó wa sọ́nà wọ́n ní Rasulu sallallahu alaihi wasallam kana kathira du'a ànábì àmọ́ ṣàdúrà púpọ̀ gbogbo tó bá dé bá ànábì àdúrà ni báni bá fẹ́ jáde ànábì ó ṣàdúà tó bá fẹ́ wọlé ànábì ó ṣàdúà tí máa ń lọ́jà ànábì ó ṣàdúà tó bá fẹ́ sùn yó ṣàdúà báni bá sàdúà bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ gan ànábì ó ṣàdúà wọ́n ní òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam wọ ilé ilé ìgbọ̀nsẹ̀ ànábì ó ṣàdúà báwọn tá bá ń bọ̀ tí wọ́n láwọn ń bọ̀ àdúà lànábì ó ṣe nígbà wọn bẹ lógun Badr àti Uhud àdúà lànábì ṣe ànábì jí lóru pé Ọlọ́run ọ̀tá ní bọ̀ yìí àdúà làá máa ń ṣe ànábì sallallahu alaihi wasallam arísìkì àjẹ àmú ànábì àmà bẹ́lọ́ni ìpè Allahumma a'udhu bika minal kufri wal fakiri má ta mí lóṣù ọlọ́run má jì ń di gèfèrí ànábì ń tọrọ pé ọlọ́run mọ́jọ́ wọn di gèfèrí <laughs> sọ̀rọ̀ pé àbíkọ́ náà mọ̀ fi sódà àdúrà ọdún di gèfèrí lọ́nà o gbogbo àwọn àṣejẹ àti gbogbo àwọn ìtẹ́kù sábẹ́bẹ́ dì í òun di gèfèrí lọ́nà ọlọ́mọṣà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ òṣìṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kẹ̀síìrù tawakkulẹ̀ ala allah ta'ala àtàwakulu tam òjísàlá muhammad wọn ni anabi gbára ti ọlọ́run ọba púpọ̀ anabi gbára ti ọlọ́run ọba yìí tá a fi mà tí anabi àti abubakar ń bẹ nínú kòtò abubakar wa ń wo ẹsẹ̀ àwọn gèfèrí tí wọ́n lé wọn wábẹ̀ abubakar wa ń sọ fún anabi pé àwọn tá a wí yìí tí wọ́n bá lè wo gìgísẹ̀ wọn wọ́n máa rí ojú mi àti wọ́n máa pàdé anabi sallallahu alaihi wasallam sọ pé ya abubakar wo abubakar ma zannuka bithnayni allah allah thalithuhuma ma zannuka bithnayni allah thalithuhuma ìwà abubakar má bẹ̀rù la tahzan má banújẹ́ kí ni èrò rẹ pẹ̀lú èèyàn méjì tọ́lọ́run bá allah ti ń bẹ pẹ̀lú wọn ẹ̀jẹ̀má mùsùlùmí ọ̀rọ̀ ńlá ni ìdí mi àti ẹ̀ náà nínú ẹ̀rù sáàgbà pọ́lọ́ ń bẹ pẹ̀lú wa ọ̀pọ̀lọpọ̀ wa lónìí bẹ́rù bá ti dé á kú wọn ju ọlọ́run bá ọlọ́mọṣà tọ́wa sọ́nà wa ma arsalinaka illa rahmatan lil alamin allah subhanahu wa ta'ala nítorí fi yé wa pé aláwò kọ́ṣe dáadáa ń bẹ lára anabi wa muhammad sallallahu alaihi wa sallam lakọ́dí kánà lakum fi rasulillah uswatun hasana nínú àwọn ìwà anabi sallallahu alaihi wa sallam khawfuhu min allahi ta'ala wala anabi bẹ̀rù ọlọ́run bá púpọ̀ anabi atikọ́ọ̀nà òun ló bẹ̀rù ọlọ́run bá jù yaf'alu kulla ma fil qur'an min at-ta'a wa yajtanibu min al-ma'asiya yajtanibu kulla al-ma'asi òjísàlá muhammad wọn ni wọn fẹ́ràn ìwà rẹ̀ débi pé anabi bẹ̀rù ọlọ́run gbogbo tó wà ní qur'an ni máa ń ṣe gbogbo tó lọ ní amase tó wà ní qur'an anabi ò ní débẹ̀ wọn ni wọn bi yàwó aisha pé báwo ni ìwà anabi gan wọn ni khuluquhu al-qur'an khuluquhu al gan tẹ bá ti ní al tó yin tá anabi máa ń ṣe nìyẹn ìtàlọ́ba ti ní amase ní al anabi ò débẹ̀ láéláé jàmáà mùsùlùmí ìdá àfihàn pé ànábì ànábì àmà bẹ̀rù ọlọ́run wọn ìyàwó Aisha ni tí òjò bá sú wọn ni ìdára asahaban tànábì bá rí tànábì bá rí òjò tó sú fi sàmà tójú sú rẹ̀rẹ̀rẹ̀ lójú sàmà akbala wa adibara wọn lànà bí wọlé yọ jáde yọ wọlé yọ jáde wọdákàlà wà kárajà yọ kẹyìn sóhun yọ tó kọjú sóhun yọ mọlẹ yọ máa bọ wọn nígbà tó jòwó bá wọn dàgájára wájú òhò wọn ni wojú ànábì wa yí padà àyíṣà amọ̀tọ́ra ti hamidallah tọ́ba pé òjò rọ̀ tán ànábì wa dúpẹ́ fọlá ànábì ọlọ́run ṣe o òun wá ní kí ló dé tó rí bẹ́ẹ̀ ànábì ní sọ́wọ́n sọ́wọ́n mọ̀ pé àwọn àjọ kan bẹ tí wọ́n ti kọjá lọ tó jẹ́ pé òjò sú fáwọn náà ni òjò sú wọ́n ti gbé kíní tí wọ́n fi gbọ́n mi tí wọ́n fi gbé mi tí wọ́n fi gbé mi tí wọ́n fi gbé mi wọ́n ti gbé kalẹ̀ lẹ̀ omi ni wọ́n pè é àṣẹ ìyá ọlọ́run ọba ìyá ànábì wa lẹ́wọ̀n mọ̀ bóyá ìyá náà ló fẹ́ sọ̀kalẹ̀ lóhun náà lórí jàmá mùsùlùmí ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run nígbà tá ànábì ń bẹ̀rù ọlọ́run báyìí kí ni àwọn tiwa tá a lè bẹ̀rù ọlọ́run nínú àwọn ètò jẹ́ àmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọbẹ̀rù ọlọ́run abdullahi masudi ní òun jòkó níjọ́ kan anabi wa ní ikra alayya ọyà ka alukur'an fún mi abdullahi wa sọ pé akara owó aleka unzila ìwọ ni wọ́n sọ alukur'an kalẹ̀ fún báwo ní ṣe tó máa ka alukur'an fún anabi ní kàá fún mi abdullahi masudi ní lòun bá bẹ̀rẹ̀ sí ka alukur'an abdullahi masudi ní gbà tí òun dé ibi aya fa kayfa idha ji'na min kulli ummatin bi shahid. fa kayfa idha ji'na min kulli fàkẹ́fà ìdájí iná mi kúlẹ̀ ummatin bí ṣahidin báwo lọ̀rọ̀ fẹ́ rí rẹ Muhammad ta bá ní kí gbogbo àwọn ìjọ tó ti lọ ta àkó gbogbo wọn wá gbogbo àwọn ìjọ tó ti lọ àní kí wọ́n máa wá jẹ́rìí kí wọ́n máa jẹ́rìí wọn wọ́jẹ́ iná bí ká àdá àwùlá ìṣàhídà àwọn amúra nábì náà wọ́n náà máa jẹ́rìí gbogbo àwọn àlùmọ́ rẹ̀ òjísílá muhammadu sallallahu alaihi wasallam rúbà nábì anábì asibuk anábì ní ibitọ́ kàdé ó tó bá ó tó abdullahi wa nígbà tó wọ́n wọ́n wà nábì faltafatu iléyìí mo bá wà nábì ó ní fàyídà àyìnáwó tẹ́tẹ̀rẹ̀ fáàní òun rí pojú anábì ti ń kàmí báyìí anábì ti ń sunkún pé bóòlọ̀rọ̀ ó rí jọ́nà ìmá mùsùlùmí ẹ̀rù ń ba kan pé mo gbérun yín tọ́wádùú jálè kìámà ẹ̀yìn bọ́lọ̀ bá ń kí lórí kírun ẹ̀ pè mí ìwọ ládìbò síbo táwọn nẹ́bí ọlọ́wọ́ bá ma sáré káàkiri òdísílá muhammad sallallahu alaihi wasallam jọ kan anábì sọ fáwọn sàábà pé gbogbo yẹn lè wọ jẹ́nà òun àfi pẹ̀lú àánú ọlọ́run wọ́n ní àtẹ̀yìn náà anábì ní àtẹ̀mí náà èmi náà lè wọ jẹ́nà illa an yataghammadani allah bi rahmatihi àfi tọ́lọ́n bá dù mí sínú kẹ́ ẹ̀ tọ́lọ́n bá sànú mi tó bá kì í bọ́ nù kẹ́ rẹ̀ nígbà tọ́rọ̀ rí báyìí láàfin pa anábì bẹ̀rù ọlọ́run wa ma arsalnaka illa rahmatan lil alamin aláàrán anábì wá sílẹ̀ ayé àfikọ́ jẹ́ ìkẹ́ nínú àwọn ìwà anábì sallallahu alayhi wa sallam hubbul hidayati linnas anábì fẹ́ràn ìmọ̀nà fún gbogbo èèyàn anábì fẹ́ kí gbogbo èèyàn mọ̀nà anábì sì ń gbìyànjú kì í wù anábì kẹ́nìkan sọnù nígbà tá a gbá anábì dìde anábì máa ń tẹjú lé kání àní kúlù la ilaha illallah tuflihu ẹ sọ pé kò sẹ́nìkan lẹ́yìn ọlọ́run ẹ sọ pé kò sẹ́nìkan lẹ́yìn ọlọ́run ẹ sọ pé kò sẹ́nìkan lẹ́yìn fanabi bá sọ nbí wọn lè tún kẹlẹ̀bẹ̀ sá anabi lójú anabi ọ̀fọwọ́ra ayé tó máa bá sẹ́ rẹ lọ nígbà míì wọ́n da ìpẹ́ sá anabi lójú anabi tó máa bá sẹ́ rẹ lọ nígbà míì wọ́n ra anabi ibi anabi ti ń kírun lọ́wọ́ ń káàbà wọ́n sì wọ́n sì gbé òkúta wọ́n sì gbé ilé anabi lẹ́yìn jẹ́mọ́ mùsùlùmí látara ìnira tá anabi kò síbẹ̀síbẹ̀ náà anabi ò dáṣẹ́ dúró anabi àmọ́ wa kọ́lẹ́tà anabi àmọ́ kọ́lẹ́tà sí gbogbo àwọn ọba ọba ọba kesoro anabi kọ́lẹ́tà sí ọba kọ́yísọ̀rẹ̀ anabi kọ́lẹ́tà sí anabi kọ́lẹ́tà sáwọn ọba ẹ̀rù àwọn àlùfáà ìjáwá náà ń kọ lẹ́tà sáwọn ọba gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó ń bẹ ńlẹ̀ Yorùbá eh, ẹ̀yin tó jẹ́ mùsùlùmí ni wọn Ọlọ́run nìkan ló mọ̀ àmọ́ bó lè yín ṣe jọba ńlẹ̀ Yorùbá tí ò ní gbégún tí ò ní sẹ̀yọ̀ bó lè yín ṣe jọba ńlẹ̀ Yorùbá tí ò ní gúnṣẹ́ tí ò ní wẹgbẹ́ ayé wọn ò sì gbọdọ̀ bá báyìí kú tọ́lọ́wọ́n bá ní kò sí ohun tó kàn ń pẹ̀lú oyè àti gbogbo ohun tá a bá jẹ láyé ẹnu tó kàn lọ́ọ̀ nífẹ̀ẹ́ wà látẹ̀mọ́tún illa wa antum muslimun ẹ gbọdọ̀ kúsá àfikẹ́ kú sí mùsùlùmí àbájọba àbájẹjọyọ àbájẹ pírẹsidẹǹtì àbájẹ gọfúnà kò sí tọkọ ọlọ́run pẹ̀lú gbogbo oyè rẹ tó ní jẹ nǹkan kan wájú ọlọ́run ò ní mú kankan lọ́dọ̀ ọlọ́run kò sọyọ oyè lọ́dọ̀ ọlọ́run àfi kẹ kú sí mùsùlùmí òdodo jàmá mùsùlùmí ànábì àtọmọ pa àwọn fámìlì rẹ ànábì àmà sọ fáwọn fámìlì àwọn ànábì pé wọn jọ ọlọ́run nìkan kúlù la ilaha illallah tuflihu Allah nìkan ni ẹ máa sìn kò sẹlómi láàmà abudu bi haqqin illallah kò sẹlómi tá a sìn àfi ọlọ́run ọba jọ̀wọ́ náà ń pe fámìlì rẹ so pé yáda àti bàbá rẹ ti ń sọnù àwọn àǹtí rẹ gbogbo gbogbo àwọn sisters rẹ ìjọ pè wọn so ń síwáàsí fún wọn nígbà tó lágbọ́yé sọ jẹ́ káwọn náà lágbọ́yé ọlọ́mọṣá sànù wa o nínú àwọn ìwà anábì sallallahu alayhi wa sallam ó ní pé anábì yad'u ghayra al-muslimin ẹni tí ì ṣe mùsùlùmí náà anábì àmà pè wọ́n sínú ẹ̀sìn anábì àmà pè wọ́n sínú ẹ̀sìn yamsa udama min ohodi. Odisala Muhammad sallallahu alayhi wa sallam ibi tá anábì ṣe àkúnlẹ̀ kan kásá mọ̀nà dé òjísàlá Muhammad wọ́n nígbà tó lọ sí ogun Uhud táwọn ọ̀tá láwọn bá anábì jà anábì náà kó ń lé nígbà tẹ́lẹ̀ ń bọ̀ yìí torí ọ̀pọ̀lọpọ̀ ogun ọmọ aká anábì Muhammad dínà ni anábì náà bá jáde ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ́ àti wàhálà ló bá ànábì lójú ogun náà tó wá di pé ẹ̀jẹ̀ ó bẹ̀rẹ̀ sí sàn lójú ànábì odisala muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ ń gbọ̀rọ̀ rí báyìí apẹ́lẹ́ omi bá ní àmọ́ ìpè ní ọ̀sẹ̀ lù wọ́n allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun ọlọ́run bá ń fìrí jà wọn jọ tí wọ́n ń ṣe bàṣàbàṣà yìí wọn mọ̀ ní kò yé wọn ní ọlọ́run bá wọ́n ni wọ́n bá ń ṣe wáàsí lọ́wọ́ tó bá ti já àfijẹ́ sáfà súnná o yóò lòun ní àhàlákí ń bẹ́ ńlé àti kátàlí aburú nù àwọn ìwé ògùn káfọ́ oníwé ògùn ńlé láìláha yóò ní ẹ̀wọ̀n ọba tí wọ́n jẹ́ ni káfọ́ máa sọ fáwọn èèyàn pé bí mo bá na ògìgí yín tẹ̀sùbà ẹ̀ sì jáwèrè yìí nìkan owó ọgbó tó sì ní jáde máa ń kó onugbó àfẹ́sìn ibo lára ti ní wádé ibo làwọn èèyàn ti sọ̀rọ̀ sí wádé ọ̀rọ̀ mélòó láti gbọ́n pà níbi wọ́n èrè ọlọ́run ni wọ́n máa sọ àìbùkún bí àwọn ni wèrè àwọn tí wọ́n sin ẹbọ àwọn wèrè ìwé ẹsẹ̀ wèrè òdìsẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam anabi mọ̀ láti Taif wọ́n ní òdìsẹ́lá wọ́n ní wọ́n lé anabi lóko ní Taif ní gbogbo gègésì anabi jáyẹ ọjà sẹ́ ẹ̀jẹ̀ ah, wọ́n ní ọlọ́wọ́ ara Jibril pé Jibril lọ lè sọ fún anabi pé kí ló fẹ́ ká ṣe Jibril wá sọ fún màláìka tó ti ń sọ òkè anabi mọ̀ láti Taif ọ̀rọ̀ àsìmísíbì kan nígbà tí ọwọ́ ìyá dùn anabi sallallahu alayhi wa sallam lè rìn sí ọlọ́run bá káwọn yóò lè mọ̀nà ànábì sallallahu alaihi wasallam wọ́n gbójú sókè lọ́ba rí màláyíkà tí ń sókè màláyíkà wọn sọ fún pé yá muhammad rẹ muhammad salima shit ní tó bá wù ọ máa béèrè in shita an utbika alayhim al-akhshabayn tó tí ń sókè yìí kí n pa òkè méjì papọ̀ kí gbogbo ara Ta'if pátápátá gbogbo ara Ta'if kí gbogbo wọn pátápátá kí n pa òkè méjì papọ̀ kí gbogbo ara Ta'if pátápátá kí gbogbo wọn parẹ́ àti gbogbo àwọn gèfèrè tó wà ń bẹ̀ muhammad ní arju an yukhrijallahu aridu an yukhrija Allahu min aslabihim man ya'budu Allaha wahdahu la sharika lah ànábì ni tó wù mí tí ń bẹ lọ́nà ni pé ìyà tán fi jẹ yìí ò dùn mí ìyà tán fi jẹ mí yìí kò dùn mí tó nǹkan ìyà tí wọ́n fi jẹ mí yìí kò dùn mí tó nǹkan ìyẹn ti ń dùn mí ni pé ee wọn gbọ́ àmọ́ bọ bẹ lọ́wọ́n ọba kọ́lọ́ mọ́sá bá ń fi wọ́n lẹ̀ ìbọ́yá ọlọ́run ọba aláàánú ó kú lè mú nínú àwọn tí wọ́n padà bí àwọn tí wọ́n padà bí nínú àwọn ọmọ wọn kọ́ tí gbogbo ìlú bá ń gbóná tó ayé fò gbóná ẹ wo jẹ́ máa mùsùlùmí àdúrà nábì ni àwọn tá táwọn jíṣẹ́ ọlọ́run ọba àfikà ṣe sùúrù wa ma ká illa rahmatan lil alamin qala Allahu ta'ala. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر أنا بلول كشي وأنا يعني بفهم كشي ولا هو أنا لقد كان لكم في رسول الله أسوة حسنة أنا أنا بوا فوالات ما كشني أو كشي دارم بلال النبي محمد صلى الله عليه وسلم لأنه يا إيه إيوة النبي àti àánú tọ́lọ́hún fi sára ànábì òun náà ni pé rahmatuhu wa hananuhu ànábì láàánú púpọ̀ ànábì láàánú kí inú ànábì rọ̀ ànábì láàánú wọn lòdì sáà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá ń sọ náà alukur'an tí fi ń ròyìn ànábì pa ànábì láàánú qala Allahu ta'ala fabima rahmatin minallahi linta lahum ọlọ́wọ́n ní inú àánú tí mo sọ kalẹ̀ fún ànábì nínú àánú mi tí mo kádàrá lé ọ lérí òun náà ni pé linta lahum fáwọn èèyàn púpọ̀ walau kunta faddan tó bá jẹ́ èèyàn bí gọ̀lì yìí kọlìbì tẹ́mi rẹ̀ lé láǹfàdó min hawlik ọyìn gbogbo àwọn èèyàn kú lọ́dọ̀ rẹ̀ kò ní rẹ́nìkan mọ́ ẹni tí ò bá láàánú lè níjọ ẹni tí ò bá láàánú ò lè lérò ẹni tí ò bá láàánú ò lè darí iléeṣẹ́ md gbogbo àwọn èèyàn wọ́n ti mọ̀ pé ọ̀ láàánú bọ̀bá ló sì báyìí bẹ́ẹ̀ náà ló sì kò sẹ́ni tó ní ọmọ sí ọjọ́ muhammad sallallahu alayhi wa sallam inú táwọn ìmọ̀ pé anabi láàánú wọn ló di sara muhammad sallallahu alayhi wa sallam ìtọ̀kẹ̀ làwọn sábà fẹ́ wọ́n fẹ́ mú kán dè kán lò anabi ni otoroku anabi ni ẹfilẹ da'uhu ẹfilẹ ẹjọ parí ìtọ̀ rẹ̀ ẹ má dàtọ̀ máa ń di nígbà tó wá tọ̀ tán anabi wá pè anabi ní nínú mọ́sálásí bíi ilé ọlọ́run ni àwọn máa ń kírun bẹ̀ ní ayé dọ̀tí ibẹ̀ ìwọ náà sálẹ̀ dọ̀tí ilé rẹ̀ wọ́n nígbà tí wọ́n lọ́wọ́ ni pé ah, ah, ẹ̀sìn kan ló kọ́ adarí wọn tó yẹ kí wọ́n bá mi wí ẹ̀sìn kan lọ́kọ́ wọn ní àánú báyìí àdé pé ẹ̀sìn dáadáa lẹ̀sìn yìí lọ́ba ní ashadu an la ilaha illallah ó ní mo jẹ́rìí látẹ̀ni pé ọlọ́run ọba ni ọlọ́run wa anna muhammadu rasulullah ìwọ muhammad ìwọ ni òjíṣẹ́ ọlọ́run ọba nínú àánú tá nabi sallallahu alaihi wasallam máa ń ṣe ìyàwó aisha wọn ni ó ní jamalu kan camel eh, ó ní rankumi kan tí ó jẹ́ titi ẹ̀ wọ́n ní ìyàwó afẹ́ gun rankumi rankumi ó wá lọ ọba gbà nídìí kọ̀lọ́ ọba ànábì sáré pé ìyá sàn gba kó sá lè gbé lọ bí tí ó lọ kó sá lè jáde kó sá lọ ànábì ni alayki birrifqi ya Aisha ọ̀dọ̀wọ́ rẹ̀ wọ Aisha ọ̀dọ̀wọ́ rẹ̀ pẹ̀lú àánú ẹran ni ọlọ́run ló dá gbọ́dọ̀ sànú ẹran gbọ́dọ̀ sànú ẹran ọlọ́run ló ní ká máa gùn wọn àwọn àwọn náà fẹ́ ká gùn àwọn sànú ẹranko nígbà ànábì náà sànú ẹranko báyìí láà ní sànú èèyàn ẹ gbogbo orílẹ̀-èdè bó ṣe rí gbogbo àwọn tó ń darí wa kò sànú tó nìkan bá ti ń jẹun tó sì ní jẹnẹrétọ̀ ńlé gbangba kò mọ̀ pé nìkan sùn ní òkun kò mọ̀ pọ́ rẹ nìkan tẹ́ bá ní èèyàn ń lù òun ọ̀ma ẹ wa ọlọ́mọṣà ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa òdísílá Muhammad sallallahu alaihi wasallam tó ní á ṣàánú ẹran yìí ilé àwa ní ṣàánú èèyàn lẹ́wà lẹ́lòmíì náà tí yóò lóhun já àfáà yóò gba agbada kaná tí yóò gbóná sáì yóò bá ju odidi olóńgbò sí yóò bá ná tọ̀ gèfèrí ni ọ́ èyí sí mùsùlùmí ànábì ní ká má gba ẹṣin torí kọ́mọ̀ bá nílá ìwọ́n wá gbàgbàdà kaná lọ́wọ́ ju ọ̀gá síbẹ̀ lọ́wọ́ ní oògùn ah, owó dé àní iṣẹ́ ti ṣe èyí sàfà o wọ́n sì jẹ́ mùsùlùmí náà ní ọtí sàfà òkú sínú wa ọlọ́run mọ́sà fi gbogbo yín mọ̀nà ọ̀lẹ́ agbára ọlọ́run bá nínú àánú òdísílá muhammad sallallahu alayhi wa sallam ó náà ní pé wọ́n níjọ́ kan umama ọ̀kan nínú àwọn ọmọ ọmọ ànábì ni wọ́n ní ọmọ kékeré ni ànábì kò sẹ́ni tí ó bọ́ ọmọ náà ṣeré ànábì ọ̀fẹ́ kó sunkún ànábì sì fẹ́ kírun wọ́n lànà ìbá gbé ọmọ náà lọ́wọ́ gbé séjìká ẹ̀sàrọ́kà wọ́dà àhà tànàbí bá rúkú yóò gbé kalẹ̀ yóò rúkú dáadáa yóò wí gbogbo tó yẹ kó wí ànábì bá tún dìde yóò tún gbé ọmọ bá tún fẹ́rí kalẹ̀ yóò tún gbé kalẹ̀ bá tún dìde yóò tún gbé ọmọ ẹ̀wà nú títí tàbí fi kírun tán sálàlá ìwọ obìnrin tó ọlọ́run kírun èyí tọmọ ń sunkún tó tún gbà ń di pa ó ti yé ẹ̀dá kùn sí ìrún tó ń kí ọwọ́ àfẹ́ mi sí mọ́ nígbà ọmọ ń kí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ arsalinaka illa rahmatan lil alamin ànábì ọlọ́run rán sáyé sẹ́ kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo alẹ́ ayé wọ́n ní òjísàlá muhammad sallallahu alaihi wasallam ànábì nígbà míì ó ní àtàjẹ́wò fi sọ́láàtì ó ní màá ra ṣẹ̀rùn mi súrà tó gùn mo fẹ́ kà tẹ́lẹ̀ màá ra ka súrà kúkúrú mímọ alámi ṣídàtì wájìdì ummihi e, min bukaihi ó ní bá gbọ́tọ̀ ọmọ kékeré ń sunkún ànábì ní ìrara kasúrà kékeré torí mo ti mọ̀ pé ìyá rẹ̀ ẹ̀mí ìyá rẹ̀ ó wà lára ọmọ e, ànábì láàánú ọmọdé sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin alójú sálá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé kalẹ̀ ni àánú ni ẹni bá ti fẹ́ láàánú kó sáàmù kọ́sí ànábì muhammad alwafa'u wal amana àdéhùn ká ní àmánà ìgbàfipamọ́ ìfọkàntán wọn lára ànábì láti rí wọn ní tá a bá wo kí sọ́tù fún máa Maysara tá a bá wo jísà Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú Maysara ọmọlẹ́yìn Khadija a rí i pé kò sí nǹkan kan tí ọlọ́run bá torí ẹgbàdo ànábì lára Khadija tó jí pé ànábì ní àfọkàntán lọ wọn bá kó sọ́wọ́ ànábì ni wọ́n sì kó sọ́wọ́ ànábì náà wọ́n sì gbà wọ́n bá ta ọjà lé yóò kó gbogbo ẹ̀ fún wọn ni ni Khadija fi wá gbọ́ pé ah, ah èèyàn tó da báyìí wọ́n fẹ́ ló fi wá fẹ́ òjísàlá Muhammad sallallahu alayhi wa sallam ẹ ìgbà pípa máa dọ̀là ọ̀dọ̀là ànábì àdìjà wa gbowó rẹ̀ kalẹ̀ oníkà nábì ọmọ náà ẹni bá ń so tọ́ níbi iṣẹ́ gbogbo yẹn ní ọmọ fẹ́ràn rẹ̀ àwọn kan lè máa ń kórira rẹ̀ o àwọn yóò padà lábàáyọ nínú àwọn táfi mọ̀ pé ànábì ní ìgbà fipamọ́ táfi mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam táfi mọ̀ pé ó ní ìgbà fipamọ́ onígbàgbà tá ànábì fẹ́ lọ sí Madina ànábì ní kí Ali ká ànábì kó sùn ní eré bẹ́ẹ̀dì òun kí lè ànábì ní kí Ali ó sùn kí ló ní kọ́ máa ṣe ànábì ní torí wọ́n gbà pé sọ́díkùlà mi là nábì gbogbo àwọn gẹ̀fẹ̀rí tó kù nǹkan sọ́wọ́ nábì kí á lè ọ̀dá gbogbo ti kálukú kálà fún onífìlà ọlásọ olówó onígòdì kí á lè ọ̀dá gbogbo eh, properties wọn ká lè ọ̀dá padà fún wọn ẹwọ òjísàlá muhammad sallallahu alaihi wasallam ẹ máa yá àwọn gbogbo sọwọ tiẹ ó ní àtọwọ ẹni àtọwọ olówó ọlọpàá sáà máa fi kàn wọn wá aburú ni nínú ẹsìn iye olówó bá dé ọmọ awolẹ ẹyẹ sọmọ anabi dáadáa wọn ní nínú táàfin mọ pé anabi ní ìgbà fipamọ wọn náà pẹ nìkan abdullahi bin abi alhamasa abdullahi bin abi alhamasa ọ̀kan nínú àwọn sahaba ni ó ní kó tó di pé òun gba islam ó níjọ́ kan ó ní òun tajà fún anabi sallallahu alayhi wa sallam ìgbà tó òun tajà fún anabi ó ní ọjà yìí ó ní anabi ò rówó san pé òun wá sọ fún anabi pé tó owó rẹ tó kù ẹ lọ́la kọ́ bá mi níbi kọ́ wá san anabi sì gbà bẹ́ẹ̀ ọ̀yẹ́ anabi gbà bẹ́ẹ̀ pé òun bọ̀ wá san owó òun níbi tí àwọn ti jọ rajà ó ní abdullahi wa ni òun bá gbàgbé pé òun fún anabi ládéhùn jọ́kìnní jọ́kìnní jọ́kẹta nígbà jọ́kẹta lòun bá kọjá lòun bá rà anabi tó jòkó ti níbi tí àwọn ti jọ rajà táwọn tẹjọ́ tajà fúnra ẹni anabi wa anabi wa sọ fún mi pé laqad shaqaqta alayya ah onímìlá díẹ̀ wa ana ahuna mundu thalatha ayyami andadhur èyí ti ń retí rẹ láti ìjẹta tí n bá ti jòkó ń bí tílẹ̀ bá tó so yín lọlé ẹ tún padà wá jòkó torí pé àdéhùn ni pé ọba mi ń bí àdébí níjọ́ mẹ́ta ni mo fi jòkó tí n fi retí rẹ pé mo fẹ́ fún ọ lówó rẹ padà ẹ sáwa náà ṣe bẹ́ẹ̀ ẹlòmíì bàbá yíyáwó ń sìn á ní mo ti yá ọ ní yìí ti lọ́nu ọlọ́mọ sàṣọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasana nínú àwọn ìwà anabi sallallahu alayhi wa sallam tawadu'uhu ìtẹríba anabi sallallahu anabi àmà tẹríba bọ́lá òun ṣe gbé ga tó òun lọ lọ́n pọ́n léjù anabi lọ́ga gbogbo ẹni tó lọ́n dá síbẹ̀síbẹ̀ náà anabi àmà tẹríba wọ́n nínú àwọn ìtẹríba òjísílá muhammadu sallallahu alayhi wa sallam anas ó ní dakhala alayna rajulun wọlé nìkan bá wọlé tọ̀ wá nígbà tẹ́ni yẹ dé ó ní bá ń bèrè pé ayyukum muhammadu ayyukum wọ́n ní àwa sọ fún wọn pé àádọ́ rọ́jò alábọ́yá alimọ̀tẹ́kẹ́ sórí arákùnrin tó ń funfun láàrùn tó ń lárúbáwá tó ń funfun ẹni yẹn òun ni lànàbí wa lẹ́yàdàmù tàbí yóò ṣe bẹ́ẹ̀ náà sọ́hábì nítorí pé ànábì yìí kìí gbèrè ṣé àyè ọ̀tọ̀ láàrin àwọn sọ́hábà rẹ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa àtàwọn tá à ń darí ibiṣẹ́ àtàwọn tá à ń darí ìlú àtàwọn tá à ń darí ìjọ àtàwọn tá ń darí ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹlòmíì gan yọ̀nà sẹ́lẹ̀ ni yóò ní kán máa rọ́ka bẹ́ẹ̀ bá ti wọlé ẹ̀ wọ́n lórí sáà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní àyè dá anabi mọ́ láàrin àwọn ibi anabi ní tẹ̀lébàdé wọ́n ní inú àwọn ìwà anabi sallallahu alayhi wa sallam wọ́n ní arákùnrin kan ọmọ kékeré ni ọmọ náà wọ́n ní anabi fẹ́ fún wọn ní wàrà anabi fẹ́ fún wọn ní wàrà anabi wá rí pé àwọn àgbàlagbà ló wà lápá òsì ọmọ kékeré ló wà ní apá ọ̀tún anabi wá ní atadhanli atadhanli ana ọ̀tí àwùlá anabi ní ṣé o lè yọ̀ǹda fún mi ọmọ kékeré kí n kọ́ fún àwọn àgbàlagbà náà onírọ́ o ó nítorí pé àtọ̀tún láti máa bẹ̀rẹ̀ ee èmi ò sì lè jẹ́ kẹ́nìkan kan ó gba nǹkan kan tòun òun lòun kọ́kọ́ bẹ̀rẹ̀ òun lòun kọ́kọ́ mu wàrà tá ànábì fẹ́ fún ànábì bá gbé wàrà rẹ̀ fún lọ́mọ yìí bá mú mú ànábì sọ̀rọ̀ fún àgbàlagbà ẹ̀wù àpọ́nlé ànábì lára ọmọ kéékèèké ìdáhùn fún ànábì máa ń tẹríba wọ́n ní Umar bin Khattab jọ kan lọ sí umra ń lọ lè sọ umra maka ànábì wa ń sọ fún Umar pé ya Umar la tansawna fi du'aikum má gbàgbé mi ń bí àdúrà yín o kánábì ọmọ sọ pé ká má gbàgbé òun bí àdúrà ẹ̀wọ̀ tẹríba òní ní àwọn tẹ́lifù ìsìlámù muhammadu sallallahu alayhi wa sallam wọn ní anabi wọlé jọ kan arákùnrin kan wà nulẹ̀ bá anabi ṣe wọlé báyìí wọn ní arákùnrin náà ló bá bẹ̀rẹ̀ sí gbọ̀n fa asabatu ra'ida ní máa ń gbàgbọ́ yìí anabi wọlé anabi na hawwini ala nafsik anabi ni farabalẹ̀ farabalẹ̀ fa inni malakan èmi ṣe malaika o wa innama ana ibnu imra'atin min quraishin ta'kulu alqadid èmi ọmọ ọmọ èèyàn lásán ni mí mi ṣe malaika ọmọ ìyá kan tó náà máa ń jẹran tí máa ń jẹun ni ẹ má torí mi kọ́ máa wá gbọ̀ngbìngbì lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan yọ ṣẹ̀ṣẹ̀ lọ lè wọ́ oògùn tí wọ́n fi máa gbọ̀n fóun gan ni táwọn èèyàn bá gbọ̀n táwọn èèyàn bá dìde lóde wọ́n ní òjísà muhammad sallallahu alaihi wasallam jọ kan àwọn èèyàn dìde anábìnrin ẹ jókòó anábìnrin ẹ jókòó anábìnrin ẹ má dáa takó mọ̀lì ẹ má dìde fún mi ẹ má takó mọ̀lì ààjìm báwọn nǹkan tí ó ń ṣe mùsùlùmí ṣe máa ń dìde fúnra wọn ẹ jókòó lẹ̀ nígbà anábìnrin sọ báyìí inú tẹríba náà ni anábì ńlá tòtòrú ní anábì ní ẹ máa yèmí láyìn bóró ẹ máa pèmí lọ́lọ́hún ẹ máa pèmí lọ́mọ ọlọ́hún ẹ máa pèmí igbákejì ọlọ́hún ẹlòmíì àní èèyàn ọlọ́hún gan fúnra rẹ̀ ọgbà pa anábì ní igi tìyàn òun anábì ní ẹ máa yèmí láyìn bóró ẹrú ni mí kàmú àtúrọ́tì nasara ibn Maryam ẹgẹ́ bá àwọn nasara ti yin Jésù tán pè ní ọmọ Maryam tí wọ́n padà pè lọ́mọ ọlọ́hún fa innama ana abdun ẹrú lèmi o fakulu abdullahi wa rasuluhu ìtẹ́ máa pè mí ni pé ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam laqad kana lakum fi rasulillah uswatun hasana nínú àwọn ọ̀rọ̀ yẹn nabi sallallahu alayhi wa sallam al-itharu wal-infaku ká máa gbọ́lá fún ẹ̀mí ẹnìkejì ju tara ẹni lọ ká máa gbọ́lá fún ẹ̀mí ẹnìkejì ju tara ẹni lọ ká sì máa ná owó sójú ọ̀nà ọlọ́run àti ká máa fowó ṣàánú àwọn èèyàn wọn nínú ìwà nabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ muhammad sallallahu alayhi wa sallam wọn ni arábìnrin kan wọn ni ohun nabi ọwọ́ ní rẹ̀ Muhammad nasadi tu adihil buridata oníṣòrí aṣọ yìí aṣọ burida ni bí aṣọ àbáyá báyìí tánàbí máa ń wọ̀ ọyẹ ọwọ́ òun fúnra rẹ̀ ló fọwọ́ òun fún rẹ̀ ọwọ́ ní wọ ànábì ni mo hún fún èyí kọ́ gbà kọ́ máa wọ̀ ẹ́ kí mi ṣe ẹ̀bùn fún ànábì ànábì àti máa gbẹ̀bùn sàárà nìkan lànábì gbà olóòdì islam Muhammad salasa wa gba wa wọ aṣọ náà ah, ànábì ni aṣọ yìí sì da aṣọ yìí da bá ànábì ti jáde sí ìta báyìí tó fẹ́ ṣe gangan dáadákùnrin kan lọ́ba dá ànábì ha ah, lórí ya Muhammad ó ní aṣọ rẹ̀ yìí máa dáa Ah, àmọ́ aṣọ náà wù mí ó sì bù mí lásọ̀ yìí wọ́n lé anabi ní kí n bù ọ́ sówù wọlé anabi ká aṣọ náà sallallahu alayhi wa sallam anabi bá ká pẹ́pẹ́ anabi bá ní ẹlẹ́ bá ń fún arákùnrin yẹn arákùnrin yẹn wá ní aṣọ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni wọ́n sì fi sìn òun ọ̀kan náà wọn sàábà wọn lásán náà wọn padà fi sí wọn wá bí arákùnrin yìí pé kí ló dé tó ń béèrè nǹkan lọ́wọ́ ànábi tó sì mọ̀ pé ah, ànábi èèyàn dáadáa ni olóhùn náà ti mọ̀ pé láyà ló sáà ìlà ó ní ọlọ́run dá àdámọ́ kan bá ànábi ẹ̀ ní kankan lọ́wọ́ ẹ̀ báyìí kó òsì ọlọ́mọsá jàre kọ́sà nabi sallallahu alayhi wa sallam lakode kana lakum fi rasulillahi uswatun hasana nínú àwọn ìwà nabi sallallahu alayhi wa sallam ó dání pé ó ní anabi fún arákùnrin kan kèfèrí ni anabi fún ní odidi ẹran anabi bùn ní ẹran inú rẹ̀ wá dùn pé ìwà tó bá bùn yẹn mọ́tò faraja ila qaumi lọ́ba padà lọ́dọ̀ àwọn ọjọ́ rẹ̀ ó ní ya qaum ó lẹ́yìn ìjọ mi aslimu ó ní ẹwà gbẹ̀sìlámù ẹwà gbẹ̀sìlámù inna muhammada torí pé òjísà muhammad yu'ti wala yakhafu al-faqra wala faqa ó yẹ ànábì kìí bẹ̀rù òsì kan tí máa ń ni gbogbo wọn bá padà wá ànábì bá bò wọn kan wọn bá di mùsùlùmí àṣẹ àfọwọ́ múyàn sínú ẹ̀sìn owó àfi tàyàn sínú ẹ̀sìn nígbà tí nígbà tí ọlọ́run ṣe ní ká fún àlùmọ́ aláfàtí kò lóògùn gbogbo àwọn tí wọn ti wọnú ẹ̀sìn ọlọ́run ní ká fún wọn sàká ẹ̀hẹ́ dákun ẹni tó bá wà nú ẹ̀sìn gan sẹ́mi gan tó tó wá nídìí sàká ju ó nídìí ìrànlọ́wọ́ ju ẹni tó ti wà nú ẹ̀sìn lọ kára wa lọ́wọ́ eléyìí inú àwọn wà nábì sallallahu alaihi wasallam ni wọ́n lára kùnrin kan wá báyìí nábì onírẹ̀ Muhammad ó ní mọ́sá bùnmí nìkan báyìí ah ànábì wá ní má ìndì ṣe ànábì ní kò sí nǹkan lọ́wọ́ mi walakin ibta alayya allahu akbar ibta alayya anabi ni ìlọlẹ̀ ra tó fẹ́ràn yín rà á sí mi lọ́rùn fáyidà já àná àṣẹ òǹkọ̀dọ̀ iná yìí gbogbo bá dé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run á san gbèsè ẹ anabi á máa san gbèsè àní nígbà tá anabi kú wọ́n ní aṣọ tá anabi máa wọ̀ tẹ́lẹ̀ ọyẹ wọ́n ní wọ́n ní dẹ́rẹ́ ọ̀hún mọ̀rẹ̀ òun náà wọ́n ní ó wà lọ́wọ́ yahudi kan tí ì ṣẹlẹ́sìn ànábì gba oúnjẹ lọ́wọ́ rẹ̀ ó fi sànú èèyàn ó wá fún un ní aṣọ rẹ̀ pé bí n bá ti gbóúnjẹ yẹ wá padà yín gba aṣọ ànábì ọ̀padà wàá rí oúnjẹ náà gbé lọ jàmá mùsùlùmí àwọn sàábà sàpọ̀ wọ́n sì padà lọ lè gba aṣọ yẹn lọ́wọ́ yahudi ni wọ́n sì san oúnjẹ padà ẹwú bá ànábì sì máa ń ṣe sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin qala ta'ala laqad kana lakum fi rasulillahi uswatun asana, ànábì ti tó ní olùkọ́ṣe fún gbogbo wa nínú àwọn ìwà òjísọ́lá muhammadu sallallahu alaihi wasallam al'isanu ila azuwajishi anabi a ma ṣídá aláṣà àwọn ìyàwó ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lónìí kọ́lá ẹlòmí tó lóhun kéwú bọ́bá wa ń ta èèyàn dáadáa lẹ́pẹ́ ẹ béèrè rẹ̀ nínú ilé ìwà alájì ìtọ́lọ́mọ́kà àwọn ìyàwó rẹ̀ gbádùn rẹ̀ owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ rẹ̀ gbádùn rẹ̀ wọ́n lè anabi ma ṣe dáadáa sáwọn ìyàwó rẹ̀ anabi ni khairukum khairukum li ahli anabi lẹni tó dáa jù ní lẹni tó dáa sáwọn ìyàwó àtàwọn mẹ́ẹ̀ wa ana khairukum li ali anábìlẹ̀ mi ni mo dájú mi ni mo sì dáadáa sáwọn ìyàwó mi jù mi mo sì dáadáa sáwọn ọmọ mi jù yín lọ so ilẹ̀ ti aisha radiyallahu ta'ala anha wọ́n bi ìyàwó aisha wọ́n bi léèrè pé kí lè anábì máa ń ṣe nínú ilé akànnì pé anábì òbí sì nulẹ̀ lọ́dọ̀ yín àtọ́bọ̀ mi káwọn hàn ìyàwó aisha wa ni káàdé yakunu fi mihna fi mihna ti alihi fàyíza hadarat as-salat kharaja ila as-salah kharaja wa salla ìyàwó aisha ni òjísà muhammad imam bá wa ṣiṣẹ́ ilé mihna khidma ìmọ̀ bá wa ṣiṣẹ́ ilé iṣẹ́ ilé wò lànà ìmọ̀ bá obìnrin ṣe iṣẹ́ wo lobìnrin gbọ́dọ̀ máa ṣe téèyàn máa bá ṣe òun náà ni pé obìnrin á máa fọṣọ obìnrin á máa tọ́jú inúlé obìnrin á máa tọ́jú ọmọ wọ́n ní gbogbo iṣẹ́ táwọn ọmọ ṣe ń lé pátá kò sí ìta nàbì sallallahu alaihi wasallam tá nàbì bá wọn ṣe ń bẹ̀ ìwọ mùsùlùmí lónìí ọ̀rọ̀ di mẹ́ta wọ́n ní kọ́ bá ń gbọ́mọ lọ́wọ́ oní oní principle sì ń gbé ìwọ ráyè tó bá wọn o ọmọ akáwé ìròyìn ìyàwó tí ń dáná náà ló ti máa gbọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ló ń bá wọn ewé dúpẹ́rẹ́ báyìí pé ah, aláàjì ẹ̀dá kun ẹ̀sìn jáfọ́ jáfọ́ fọ́ sí kìíní yóò mọ̀ pé èmi èmi ni gàmọ́ báyìí ń wo ewé dú òjísàlá Muhammad sallallahu alaihi wasallam rí bẹ́ẹ̀ anábìá máa ra àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ anábìá mọ èyí lè bóbìnrin pọnmi èyí lè bóbìnrin wọn ewé dú èyí lè bóbìnrin fọṣọ bí kọ̀ǹdíṣàn bá wà láǹtí bẹ́ẹ̀ èyí lè bóbìnrin nú kọ́ ẹ̀yìn àmọ́ kí wá sí gbóbìnrin yọ́wà wọn yọ́wà sọ pé tó gbọ́n àwọn ti sọ yí ẹ̀ṣẹ́ ti gbọ́n táwọn fà sọ wọn ní ẹ̀yìn lẹ́ẹ̀ máa fọbọ́ àwọn lẹ́yìn lẹ́ẹ̀ máa pọn mi hmm, iṣẹ́ obìnrin ní iṣẹ́ obìnrin bọ̀tẹ̀ kí ọkùnrin rún obìnrin lọ́wọ́ nínú kọ́sì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run jẹ́ àlejò ànábì délẹ̀ bí ìbá délé ìwọ ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Yorùbá kò ságbọ̀ yìí kò sí kankan wá ní àárín ó ti di gbẹ̀wò dání ó ti jẹ̀fọ́ wọ́n ti po nǹkan mú fún orí ìwọ náà lọ́bẹ̀ orí orí orí ti ń ṣe gbogbo sẹ́yẹ tí ìyàwó ṣe òun ní ń ṣe má dá wọn lóhùn ìkọ́sẹ̀ Muhammad ẹni bá ń obìnrin lọ́wọ́ obìnrin wọn fẹ́ràn rẹ̀ nínú àwọn ìwà nabi sallallahu alayhi wa sallam ni wọ́n ní nínú ìwà nabi sallallahu alayhi ní pé òjísàlá muhammad sallallahu alayhi wa sallam máa ń ṣe dáadáa sáwọn ìyàwó ẹ̀ lójú ayé rẹ̀ kódà nígbà tí Khadija tó kú ànábì àtọ́ máa ṣe dáadáa sí Khadija bóòlù ànábì ṣe dáadáa sí Khadija wọ́n ní ànábì ó ní idhabu biha ila bayti fulanan fa innaha sadiqatu Khadija wọ́n ní ànábì ó ní ẹmu ẹ̀bùn tí wọ́n bù mí yìí ẹ lè fún ìyá alágbájá nítorí pé ọ̀rẹ́ ìyàwó mi tó ti kú ni ẹ wò ó jẹ́ mọ́ mùsùlùmí irú wà tóbìnrin wù tí ọkọ rẹ̀ fi rántí rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú ọ̀dọ́wọ́ ah, obìnrin tó jẹ́ mùsùlùmí kó ṣàánú ọkọ rẹ̀ kó tọ́jú ọkọ rẹ̀ ẹ̀yìn tí ìwà tóbìnrin wù tọwọ́ ọkọ fi tún rántí rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ tí wọ́n tún rántí àwọn ọ̀rẹ́ sallallahu alayhi wa sallam wọ́n nínú àwọn wà nábì sallallahu alayhi wa sallam ó ní pé kò sí bí ìyàwó wọn ṣe lè ìyàwó ànábì ṣe lè jowú tó àbí kan wù àti ọ̀dà ànábì àmà ṣe sùúrù fún wọn wọ́n ní ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ó ṣe oúnjẹ oúnjẹ náà wà delicious oúnjẹ náà dùn gan Ya, anábì sí mẹ́lọ́dọ̀ ìyá wa Aisha wọ́n ní òdísílá Muhammad sallallahu alaihi wasallam wọ́n pé oúnjẹ náà ń gbé bọ̀ yìí ìyá bá wò pé òórùn oúnjẹ yìí ti kọjá bẹ́ẹ̀ o ìyá wa Aisha bá dìde lọ́ba gbá abọ́bọ́lẹ̀ lóúnjẹ lọ́ba dànù anábì wa ní ta'amun bi ta'ami wa inahum bi ina'i èyí tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yìn irú oúnjẹ tí wọ́n ẹ̀ dànù náà ẹ̀ka lọ lè ṣe wá irú abọ́ tí wọ́n fi bu irú abọ́ yìí náà ní káyìn náà ó ṣe kíni káyìn náà ó lò fi bu wá ànábì ò mú wáyà tẹlifíṣàn àbí ká ànábì wa mú pákó àbí kókó bàtà kọ́ ọmọ wa kó lu pé ọmọ pé ìyáálé rẹ ni ànábì ewu ẹranko nulé ànábì fi làákàyè ó fi yanjú ẹ̀ láì síjà òjísílá muhammadu sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin ìkẹlẹ anábìtì mọ̀ pé owó nature ni kò sí gómìnà òṣèlú ní jòwú àdámọ̀ gbogbo obìnrin ni nídìí bẹ́ẹ̀ ẹ̀dìmọ̀ mùsùlùmí ẹni tá a lè kọ́ sí tá a fi ṣeré nínú gbèsè ayé wa anábì ni nínú àwọn wa anábì sallallahu alaihi wasallam alikọ́ni àti wọ́n zuhudu anábì ráyé sá anábì yáyọ ọkàn Eh, wọ́n ní ànábì jọkàn ó sùn lérí ẹni ẹni tá ànábì sùn lé lérí wọ́n ní àwọn eh, eh, ìlà wà lára ẹni ọwọ́ hàn lára ẹ̀fọn ta ànábì báyìí Umar wa wọlé pé ànábì turu ọlọ́run ó sì kábọ̀ wá ibùsùn tó dáa tó máa fi sùn ànábì ní kí lèmi fẹ́ fàyè ṣe ẹni mo ti sùn yín náà ti tó ànábì àmọ́ ayáyọ kan ó sì mú ayé tíntín ànábì mú ayé tíntín wọ́n lè sẹ́ra Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kò fi nǹkan kan lẹ̀ ó sì fi nǹkan ìjà kí ní ti fi ń jà tó gun ẹ̀sìn bá dé ẹ táwọn tábà làwọn ń bọ̀ ànábì náà ra mú wọn ní ànábì fi ilẹ̀ wà á rúdọ̀ nìjà alẹ́ ha sọ̀dàkà àti ilẹ̀ kan tán kékeré kan ànábì sì ti gun gbogbo mùsùlùmí pé kọ́mọ jẹ́ sàárà fún gbogbo mùsùlùmí jàmá mùsùlùmí ẹlòmí ọmọ kọ́lé bí ẹyẹ anítorí àwọn ọmọ kò ní náwó fẹ́sìn kò ní náwó fẹ́sìn ọlọ́run ló sì ọlọ́run ló mọ̀ọ́lá ọlọ́run ló mọ̀ ní ọlọ́run ló gbogbo nǹkan olùmọ̀sá àti gbogbo asọ́nà kọ́lọ̀ njálẹ̀ kọ́sẹ̀ muhammad sallallahu alaihi wasallam wọ́n ní níbi ìyáyọ̀ kan nábì wọ́n lámù tó kọ́dọ̀ náà rún fi bẹ́ẹ̀ ti shahran kamila wọ́n ní odidi oṣù kan nígbà míì wọn ní èéfì òní rú wúyẹ́ nínú ilé ànábì sallallahu alaihi wasallam ìdúbẹ̀ ni pé wọn ní ṣe ń jẹ wọn ní ṣe oúnjẹ kí ni wọ́n máa jẹ wọ́n máa jẹ tán bá rí ànábì àwọlé nígbà míì ànábì àní má indakum ya aisha kí ni bẹ̀ lọ́dọ̀ yín ẹ̀yin dáná má wọ tamọ̀ àní sallallahu alayhi wa sallam wọn nígbà anabi oní iná sọ im tọ mo ti dá sáwẹ yìí máa gba àlè àwẹ̀ sunna èyí àlè dàníyàn lọ́sàn àwẹ̀ ramadan nìkan wọn ní ká dàníyàn ká tó di pé alifajari yọ jàmá mùsùlùmí eléyìí ni wọn wà anabi sallallahu alayhi wa sallam ni ẹlòmíì oyè nídìí ẹ̀sìn yìí yóò jẹ yóò mu yóò sùn oyè nídìí orí ẹ̀sìn gbogbo orí ẹ̀sìn ni wọn mọ alùpùpù ní pèpè sẹ́sìn ọ̀kan nínú àwọn tí wọ́n máa ń káàkiri tí wọ́n lọ lè gbowó káàkiri àgbáláyé pàwọn gbẹ́sìn ga ló ní unna madarisun wa masajidu ó ní ó ní àìmọye owó mọ́sálásí àti owó ilé kí ó táwa ti ná tó ti wà ń kùn wá ó yẹ àmì ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwa ti jẹ́ ayé jù yín lọ la ilaha muhammadu àwọn èèyàn tí wọ́n fẹ́ wọ náà wọ́n kó owó fún wọn pé kó fi gbẹ́sìn ga torí ká má bàa wọ náà wọ́n wà nínú ayélujára mọ́sá fẹ́ mọ̀ náà o tó dá burú ni bá tó jáde kí gbogbo ẹ̀ lọ́pọ̀ gbogbo ẹ̀ lọ́pọ̀ gbogbo iṣẹ́ rẹ tó ṣe gbogbo àwọn táwé ni wọ́n ní ọlọ́mọ jama musulumi lakọni kana lakum fi rasulillahi uswatun asana sọburuhu wa hulmuhu sùúrù anabi àti farada anabi wọn lè disa muhammad sallallahu alaihi wa sallam ní farada anabi sì ní sùúrù wọn anabi lọ́jọ́ kan anas làwọn jọ lọ́ni báwọn sì lọ larubawa agọ kan larubawa oko lọba lọba fa anabi ní àbáyá báyìí lọba fa lọba wọn ní gbogbo ìdíkà anabi ó sì yọ síta ó fa àbáyá anabi wá sẹ́yìn anas lọ́wọ́ wa ní kílódé olóyìn ya rasul ya muhammad wa muhammad murni min mali lahi lẹ́dí indak ọyá sọ fún àwọn ẹ̀kan fún mi ní owó nínú àwọn owó tí ń bẹ ní ọ̀dọ̀ rẹ owó ọlọ́run ọba tí ń bẹ lọ́wọ́ rẹ owó sàká láàmà lẹ́sàbí máa lé àbíkà wọlé ummik kìí sọ bàbá rẹ kìí rẹ̀ sọ ìyá rẹ owó gbogbo àwọn mùsùlùmí ah, kí lá wá dín bí afẹ́ gbowó tó wá lè tó báyìí wọ́n fà tafata ilé rasulullah náà bá wò lẹ́yìn báyìí fadhahika rasulullahi sallallahu alaihi wasallam náà bá wẹ́rìn anẹ́sìlẹ̀ ah àníbi tó wọn rẹ́rìn tó rẹ́rìn sẹ́ni tó anábì ní ya anas ipe mo lè lọ́wọ́ bí ata eh, ẹfun ẹfun ẹfun ní kankan ní owó tó wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ kó lè fi jẹun jàmá mùsùlùmí wọ́n ní nínú àwọn sùúrù anábì àti faradà rẹ̀ ó ní pé arákùnrin kan bẹ wọ́n pe ní zaid bin sa'ana ó wà nínú àwọn àwọn adíyìnrere àwọn yahudi ni kì í ṣẹlẹ́sìn mùsùlùmí owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní òjísílẹ̀ muhammad wá ya oúnjẹ lọ́wọ́ rẹ̀ anábì ya oúnjẹ yẹn fáwọn tálákà kan ipe tó bá padà ya wọ́n máa san owó oúnjẹ yẹn padà àbí wọ́n máa dá oúnjẹ yẹn padà fún un wọ́n ní arákùnrin ó wá kújọ́ mẹ́ta ó kújọ́ mẹ́ta tí àdéhùn ti bẹ̀ láàrin wa tàbí sallallahu alaihi wasallam ó kújọ́ mẹ́ta wọ́n ní ó wá gbọ́ pé ànábì lọ lè ṣe wọ́n lè ànábì lọ lè sìnkú ládùúgbò kan ló bá tẹ̀lé wọn wọ́n nígbà tá ànábì sìnkú tán ànábì bá jókòó kalẹ̀ sí ẹgbẹ́ yàrá ògiri ó jókòó báyìí wọ́n ní lárúbá yẹn bá yọ ẹni tá à ń pè ní yahudi tawi ló yọ zayd bin sa'na ló yọ ló bá lọ́dà ànábì ló bá báyìí ló fa ànábì lásọ ọ fa ànábì lásọ ah, àwọn sàhábà wọn wípé kí ló dé ah, kí ló ṣẹlẹ̀ oníbàmí gbé oúnjẹ mi bá mi gbé oúnjẹ mi o oúnjẹ tí mo yá ọ onígbèsè bá mi gbé oúnjẹ mi o umaru àti abubakar àti uthman ojú wọn pọ́n umaru ní di bẹ ilé ìlérí anábì ni má bẹ lérí anábì ni ó ṣe anábì ni tó ṣe ni pé mo yẹ oúnjẹ lọ́wọ́ rẹ̀ lóòótọ́ àmọ́ ọjọ́ mẹ́ta àdéhùn ọjọ́ mẹ́ta ló sì kù tí àdéhùn tá a jọ ṣe tí ì pé àsìkò tó yára tí mo dá fún mi tí ì pé ọjọ́ mẹ́ta ló sì kù àmọ́gbà tó wá lóun ó gba nǹkan náà ni umaru ọ̀wá nílò òsì ní bawí ntọ́kàn ṣe ni pé ọba ṣe wá sí fáwọn méjèèjì ó ní ta àmúlò ní ibi ó sì ní àdá ntọ́ sì sọ fún mi ni pé kí n wá bí ṣe tètè san oúnjẹ rẹ o wọ́n ta àmúrò hù bí ó sì ní takadi kó sì wá ṣe wá sí fóun náà pé ọ̀nà tá a gbà béèrè ẹni ọba jẹ yẹn gbèsè ibi tó ti wá bá mi yìí kò da ó kù díẹ̀ káàtó ni umaru ọ̀yá lọlé wà lọlé fún ní oúnjẹ rẹ̀ ìṣirin ìṣirin sọ́ọ̀n èyí bí jìríkà nábì ni anábì nígbà tó bá fún lóúnjẹ rẹ̀ tán wá tún fún ní twenty jìríkàs ìtumọ̀ ni pé sọ́ọ̀n tá nábì ń lò abọ́tà nábì máa fi ń bóúnjẹ tún fún ní ogún sí kọ́ máa jẹ́ ẹ̀bùn fún ah, nígbà wọn wá dé ilé tó bóúnjẹ fún ọwọ́ òpè anábì ah, ló tún ṣe léyìí tán èmi tí mo lọ lè dójú tí wọn láàrin ó ní ó ní mo ti mọ̀ pé anábì ọlọ́ọ̀ni ó ní gbogbo àwọn ogbó àmì anábì ọlọ́ọ̀n pátá mo rí lára rẹ̀ ó ní mo kàn ní kí n tó dáwò lérí eléyìí náà ó ní mo wá rí i pé lè ní àṣọ jíṣẹ́ ọlọ́run ní ànábì mo wá gbà lọ́dí tóbi láì rọ́bàn mo gbà pọ́lọ́ lọ́lọ́run wọ́n bẹ ìsìlámù dínà ìsìlámù yìí ni ẹ̀sìn wọ́n bí muhammad rasulillahi nabi yan ànábì ló jíṣẹ́ ọlọ́run bó ṣe di pé gba ìsìlámù ní ó ní gbogbo dúkìá àwọn kan dá sí méjì ìdá kan bẹ̀ ká máa fi gbé ìsìlámù ga látara ìwà wa ma arsalnaka illa rahmatan lil alamin nínú àwọn wà nábì sallallahu alaihi wasallam mushawaratuhu ma'a sahaba ànábì àmà bá àwọn sahaba rẹ̀ ṣe ìmọ̀ràn kìí sọ̀gá tí ó pè é ti ń bá ti ṣe ọ̀gá mi yọkàn ní ọyá ṣe mítìn ní irọ́ ni ní tí ó ṣe ti ń bẹnu rẹ̀ kò ní kankan gbọ́ lọ́wọ́ àwọn èèyàn lákàyè tiẹ̀ ò lè fi wé gbogbo tàwọn èèyàn lákàyè tiẹ̀ ibi títí ẹ̀ dé mi tẹ̀lé mi ti bẹ̀rẹ̀ ànábì sọ̀rọ̀ sálà máa ń béèrè àwọn sàhábà pé ẹ dákun báyò ṣe ká báyò ṣe ká báyò àwọn sàhábà wọn a máa gba ànábì ní ìmọ̀ràn eléyìí ó wà nínú àwọn ìwà tí akọlọ́dọ̀ òdìsẹ́lá muhammadu sallallahu alayhi wa sallam miza'uhu sallallahu alayhi wa sallam ẹ̀fẹ̀ ànábì a máa ń ṣẹ̀fẹ̀ ànábì máa ń àmọ́ ẹ̀fẹ̀ ànábì wọ́n ní wala yaqulu illa haqqan wọ́n ní òjísà Muhammad sallallahu alaihi wasallam tí bá ń ṣẹ̀fẹ̀ náà òdodo lẹ̀fẹ̀ rẹ̀ máa ń jẹ́ èyàn ò lè máa wà láyé kọ́ ọmọ máa ṣẹ̀fẹ̀ ọ̀ṣẹ̀fẹ̀ pẹ̀lú ìyàwó ọ̀ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn ọmọ ọ̀ṣẹ̀fẹ̀ pẹ̀lú àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ tí ọṣẹ́ rẹ tẹ́ ń bẹ lábẹ́ rẹ lójoojúmọ́ ọ̀gá dé sọ́jà dé ni lójoojúmọ́ ojú olè ni kókó ó sì ní pèrè alálàájì mùsùlùmí àwọn àfa ọba ti dé ah, àwọn ọmọ yẹn ọmọ yẹn ṣe àwọn ọmọ yẹn ọkọ sí Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀fẹ̀ tánàbí sallallahu alaihi wasallam máa ṣe wọn náà nàbí jọkan ìmọ̀ sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ anásì lórúkọ rẹ̀ aníyá adúlẹ̀yìn mo pè wọ létí méjì yìí wá kí ránṣẹ́ ń bí ìwọ létí méjì àti ìwọ àná létí méjì tẹ́lẹ̀ anábì fi ń ba aṣẹ́fẹ̀ ni sallallahu alaihi wasallam àwọn ọ̀kan náà àwọn sàhábà olóhùn rí anábì tó jẹ́ pé asan àti hussein ó sì gun anábì báyìí anábì wa anábì tẹ́yìn fún wa gun anábì anábì wọn bá wọn ṣeré anábì bá wọn ṣeré ìmọ̀ mùsùlùmí jòló ti bọ́ ọmọ ẹ̀ ṣeré gbẹ̀yìn ẹ̀yìn tó bá ti dé báyìí tí wọ́n ti gbé kó mọ́tò rẹ̀ dé òun báyìí gbogbo àwọn ọmọ káyà sókè ni àti àtìyàwó àtàwọn ọmọ dájídé dájídé alájídé chairman dé ẹsẹ mùsùlùmí gidi mùsùlùmí dáadáa ìmọ̀ ìwà ayé ẹ̀fẹ́ lẹ̀ nítorí ẹ̀fẹ́ ó wà nínú kọ́sí ọ̀jọ́ islam muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní arákùnrin kan wọ́n pè ní zahir zahir tawi wọ́n ní ọlọ́run dá alẹ́ dákan tí ẹ̀dá náà ó dẹ̀mímọ̀lì khalki oye ọ́gìlì púpọ̀ ọlọ́run dára lára ẹ̀ kò dára rárá wọ́n lọ́ọ́ rí ànábì ni wọ́n ní ànábì sàṣálà àwọn ànábì kan ànábì wa wà lọ́jà anabi wa rilẹ ọkan pé òun ní tajà anabi wa dìmọ látẹ̀yìn anabi dìmọ látẹ̀yìn wọn ní bó wọn ń tanu ẹfin mílẹ̀ tani ìgbàjọ́ wẹ̀yìn wa rí pé anabi ni lọ́ba di anabi mọ́ra ẹ̀yìn rẹ̀ padà pé ah muhammad ni anabi oni, ní anabi wa anabi wa ń tì wọn jọ ń tira wọn láàrin ọjà níbo ya anabi wa ni tani ọ̀ra mayestari mi ni tani ọ̀ra tani ọ̀ra o mo fẹ́ ta ẹni yìí ah oni ní ìrànà oni o ní akọ fẹ́ tà ni ó ní pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́mọba ní ọjà yìí o ní ọjà o lè rí mi tà nítorí ana kasidun kò sẹ́ni tí wọ́n mi, mí. anabi wa ni lásìtà bí kasidun fa innama anta galin inda Allahi ta'ala anabi ni e ṣe ọgbọ̀pọ̀ bẹ́ẹ̀ sì ni e, òkúta ọlọ́run ọba allah ó jẹ́ oyé mi pé èèyàn wọn ni ọ lọ́dọ̀ ọlọ́run ọba látara pé ń sin ọlọ́run ọba jàmáà mùsùlùmí arábìnrin kan ó lè ba anabi onílà anabi oní sàdúrà fún kí n wà jẹ́nà anabi ni kí n sàdúrà fún kí n wà anabi láwọn arúgbó ni wà jẹ́nà ah arábìnrin bá bẹ̀rẹ̀ sí sunkún alábìnrin wa ní ká sọ fún pé àyìn tó ń gbà lérò ni pé kò ní gbé fọ́tò arúgbó wọ àlìjánà torí gbogbo ẹni tí ó wà àlìjánà ọlọ́run tó wọn dá padà ni arábìnrin bá bẹ̀rẹ̀ sí rẹ́ni padà iná ìwé ẹwẹ́ fẹ̀ lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa rahmatan lil alamin ibu nabi ibu nabi kò sí tó bọ́ láyé tí ò ti bá nabi ọmọ olùkànlá nabi ìyá ẹ̀kú ní kékeré bàbá ẹ̀kú nínú oyún gbogbo ọmọ anabi ló kú láyé rẹ̀ fatima nìkan ló kù فإذا ذكرت محمدا ومصابه فاذكر مصابك بالنبي محمد bó bá wò pé àdánwò kan bọ̀ wàhálà kan bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àfáà pé ẹ dákun sí tó ṣe mí ìjọ sànábì rí àwọn ní kò sí tí ó bọ̀ láyé tá à ní rí kó ṣe ó sànábì sallallahu alaihi wasallam wọ́n ní ebi pa ànábì rí tí ò rí ní tí ó jẹ wọ́n sà sànábì rí ànábì gbára tọ́ lọ́wọ́n bá ní àṣàṣì sì lọ lára rẹ̀ ọlọ́run kan fi ṣe ikímọ̀ fún wa kálí mọ̀ ó sì fẹ́ fún ànábì ní kúlà ọ̀ṣun jàmá mùsùlùmí kò sí tí o sí tágbára lọ́wọ́ bọ̀ ká Allah subhanahu wa ta'ala òsínlá muhammad ní ìyàwó jẹ́ńpẹ́ ní ọmọ abdullahi ìyàwó aisha kò bímọ wọn sì torí ẹ̀ kú ònú ẹ̀sìn kò sí tó bọ́ tí ò bá nàbí má kú ònú islam má kú ònú má kú òwájú ọlọ́run má lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ má jẹ́ nìkan kàn wọ́n má jẹ́ wọ́n wo sẹ́ fún ọ èyí gbogbo ọ̀lànà tá a lè máa lò tá a fi succeed tá a fi bọ́ síbi tó dáa ọlọ́run bá ti lànà rẹ̀ fún alára nabi muhammad sallallahu alayhi wa sallam òsínlá muhammad sallallahu alayhi wa sallam ni má tàtí zawjatu ìyàwó rẹ̀ kú ìyàwó tẹ̀ kú lọ wá ń gbé wọ́n ti tún pa ó ẹlòmíì tọmọ ẹ bá kó wa ní ní ìmáàmù tó wọ́n ti tún pa kan tó kú ẹ̀yẹ wọ́n ti tún pa ó ẹ̀yẹ ọ̀kan tó kú wọ́n ti tún mọ lọ jẹ̀mọ́ mùsùlùmí ẹ̀wọ̀ gbàgbọ́ ọlọ́mọsá tó wa sọ́nà ẹ̀yẹ òdìsílá Muhammad sallallahu alaihi wasallam anábì náà kojú àwọn ọ̀tá ọ̀tá nílé ọ̀tá lóko àwọn ọ̀tá ń bọ̀ kí lànà àdúrà lànà bí màsí anábì ọ̀làgbọ́lé pọ̀ tá nílé anábì ọ̀lọ́sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ayé anábì òye wẹsẹ̀ sallallahu alaihi wasallam anábì yẹsùn nǹkan mọ̀dì anábì òní pàrọ̀ kò ní fún pa àdúrà ni tọ́ ọba ń ka a'udhu bi kalimati llahi taamati min sharri ma khalaqa mẹ́ta péré ọ wà nínú sọ́ọ̀lọ́ ọba tí lè fi sùn a'udhu bi kalimati llahi taamati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taamati min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taamati min sharri ma khalaqa mẹ́ta láàárọ̀ mẹ́ta rọ̀lẹ́ mẹ́ta péré tí ó ti yọ sínú sọ́ọ̀lọ́ tí lè fi sùn. jàmá mùsùlùmí gbogbo fakodi fáza na azima ẹni bá tẹ̀lé ànábì òní sẹ́rí bú gbogbo wa ànábì ẹja máa lò ayé wọ́dà alikiyama wọ́dà law kana hubbuka sadiqan la ata'tahu innal muhibba liman yuhibbu muti'u ọba nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ ọba nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ pé ó nífẹ̀ẹ́ ànábì ẹni bá nífẹ̀ẹ́ ni máa ń tẹ̀lé olólùfẹ́ ẹ̀ mọ̀ pé ìwé ìsàlùsùnà àwọn àlùsùnà nù rọ òwò náà wá bó ṣe dálù súnà kó tó kù láyé òun náà làwọn tó tẹ̀lé tà nábì tí wọ́n ń gbẹ́sẹ̀ lérí ìgbésẹ̀ ànábì tí wọ́n ń lo gbogbo tà nábì filẹ̀ fún wa abẹ́lẹ́ nǹkan ọlọ́mọṣà já sí rere ẹnì kọ̀ọ̀kan wa wájú àlùkìyà ọlọ́mọjà nábì ó dìnnà yẹn wa o pé mi ò mọ̀ yín rí o wọ́n sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ká darí padà wá bí súnà ká kú mi bídíà ká darí padà wá bí tawhid ká kú níbi ẹbọ subhanakallahumma wa bihamdik ashhadu an anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi